أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ púpọ̀ fún Ọlọ́run. A sì tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu ìkẹ́ àtìkí ọlọ́run kó máa bá ànábì àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ gbélé àkèyàmà a bẹ̀ ọlọ́run ọlọ́run tí ó ń lo ẹnì kọ̀ọ̀kan wa fún kí ẹ̀sìn Islam kó máa tàn ká kọ́lọ́run máa yọ wá níṣẹ́ anabi sallallahu alaihi wasallam ó ní tọ́lọ́run bá nífẹ̀ẹ́ irú ìsàmọ́láwò ọlọ́run ó lò ó yóò gbéṣẹ́ lé lọ́wọ́ àádẹ́rí pé àwọn èèyàn míì wọ́n padà jẹ́ alimọ̀tàṣà kìtù àwọn tí ó jábọ́ lójú ọ̀nà iṣẹ́ ọlọ́run ẹlòmíì lè dìdàkudà ẹlòmíì lè má fi ẹ̀rí tọ́lọ́run sí nǹkan kan mọ́ ẹlòmíì èèyàn ẹ̀sẹ̀ máa tó òun gangan pè lódìdí torí pọ́rọ̀ rẹ ti dojúrú fámìlì rẹ ti dàrú àwọn ọmọ rẹ ti dìdàkudà àṣetọ́lọ́run wa wá nífẹ̀ẹ́ rú irú ẹni bẹ́ẹ̀ lọ́lọ́run máa ń lò fún tiẹ̀ kọ́lọ́run kó lò wá bá fi lọ bá lẹ́ni tí ó yọ̀rọ̀ sí. atọ́rẹ̀ kí Muhammad sallallahu mi ìfẹ́ kí àdírẹ́sì ọ̀pọ̀ kọjá lẹ́tà torí pé pépà tí mo mú dání ewé ni ṣùgbọ́n kò lè sásìkò láti máa jẹ́ kí ẹjọ́ pọ̀ lọ síbi àwọn kọ̀ọ̀kan tí mi Even as we fi sọ̀rọ̀ ni pé contemporary ideologies and the challenge of Muslim unity in Nigeria àwọn ìròríkìròrí kí n tún bá ìfẹ́ tún ní ìròrí lásán ìròríkìròrí àwọn ìròrí rádaràda àbáwọn ìròrí burúkú tí máa da nǹkan rú eléyìí tọ́já sí pé ó jẹ́ ti bẹ̀ẹ̀ lóde jẹ́mọ́ mo rò fún táà ń sọ yé àwọn òròrí burúkú tọ́jẹ́ ròrí kéde o ìgbẹ́ lóde àti ìpèníjà ìṣọ̀kan láàrin àwa mùsùlùmí lórílẹ̀‐èdè wa yìí jọmọ ẹ jẹ́ kí n sọ fún yín wàláhì tá a fẹ́ sọ ìkéé ṣe pọ́blẹ́mù nàìjíríà nìkan gbogbo ayé ló wà báyìí ẹni tó bá láǹfààní tó ní access sí íńtánẹ́ẹ̀tì tó máa ń ka àwọn tó ń ṣẹlẹ̀ lágbàáyé yóò mọ̀ pé wàhálà ń bẹ lágbàáyé pẹ̀lú àwọn ròríkìròrí tá à ń sọ yìí. ṣé lájọ́ tọ́lọ́wọ́n bá ti gbé ìsìláàmù kalẹ̀ ń làwọn ròrí burúkú ò ti máa wá ara súnà ọlọ́run ni pé ròrí burúkú ò ní wá tí ọ̀bà sí ròrí burúkú ìròrí dáadáa ò ní wá appreciated ìròrí burúkú ò wá ṣé wá ìròrí burúkú n tó fẹ́ achieve òun ni bí ó ṣe kọ́ńkọ́ ìròrí dáadáa ìyẹn ló fà á tó fi já sí wípé àwọn àfẹ́ẹ̀sìn tó bá ti wá ń rí àwọn àròrí burúkú tó bá ń dé wọn ò mọ wá àzárò àwọn èèyàn pé ẹ ṣọ́ra o ìròrí eléyìí ìròrí burúkú ni o ẹ jẹ́ fún wa lápẹẹrẹ ẹ wo ìgbà tí àwọn kàwárí jù tí wọ́n bẹ̀rẹ̀ wàhálà wọn ọ̀kan nínú àwọn sọ̀hábà tó gba ọ̀rọ̀ wá ó ní níjọ́ ogun naharawan òun rí àwọn kọ̀wárí jù yùtọ̀ ìnúnànà wọ́n ń gún àwọn sàábẹ́ wọ́n ń sáàbù wọn wọ́n ń gún wọn lọ́bẹ wọ́n ń ṣe wọ́n rádaràda wá omi yẹ̀dà àpò wọ́n tó rẹ́rìn inú wọn tó dògé apá wọn gbalada atọ́fi wọn ṣe tọ́lọ́ àwọn kèfèrí apá wọn kèfèrí tani kèfèrí lẹ́dọ̀ wọn àwọn sọ̀hábà tíròrí burúkú yẹn bá dé ó lè burú débẹ̀ débi pé kí ni o àwọn tó bá gbèrò òdìdí dání ó lè máa fẹ́ pa wọn ìlàsẹ̀ gbọ́dọ̀ gbìyànjú tá a bá ti rí páwọn àròrí kan ń ṣẹlẹ̀ a níbi ìkagbọ̀yé torí páwọn àròrí yẹn nínú tó fẹ́ achieve òun ni kọjá sí pé kí ni o ìlọ́kọ́ òṣùbọ̀hát wọ́n wà cast doubts iyèméjì sẹ́mi ẹni tó fẹ́ ṣe tọ́lọ́n gan òun góòtù wa máa rò pé ṣé n tàn ṣe gan wa dà bí ọ̀dà báyìí ṣé tọ́lọ́n gan la wá ń ṣe àbáwá gan ti di kèfèrí àbá ti dó ń àbáwá gan òkè àbọ̀lọ́n ẹ̀dùn àánú jáàmù mọ̀ ni. èmi ò rò pé sáǹsẹ̀ tori dá o torí pé ẹnu ń kàn o torí páwọn èèyàn ń sọ tí ọ̀dá o bá já sí wọ́n bá lọ fi òrìjínà ìsìláàmù lẹ̀ ni ó súnmọ́ kọjá pé ìsìláàmù ọ̀wárí jù láàmù sí Ahmed bono ambal rahimahullah tó bẹ̀rẹ̀ ọlọ́run tí masala alukur'an ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run níbí alukur'an kàlámù gairu makhluk ṣé kúránì ọ̀rọ̀ ọlọ́run ni tí èsẹ̀ dá àbí makhluk abẹ́dà ọlọ́run ni wọ́n na ìmáàmù ahmadu bùnà ambali wọ́n fún un lẹ́gba nínú ramadan ìmáàmù sì dákú ṣùgbọ́n dúró lórí tó gbé dání yẹn pé àní kúránì ọ̀rọ̀ ọlọ́run ni ilá sì máa lò tá a máa ti mọ́rọ̀ ọlọ́run ọba ń bẹ̀ ìmáàmù ahmadu ò torí ẹ̀ pé wọ́n na wọ́n jẹ́ níyà kó fi tọ́lọ́run ọba tó ń ṣe é lẹ̀ ìyẹn ló fà tá a ṣe bẹ̀rẹ̀ yìí pé èyíkéyìí àwùjọ tá a bá wà tí mùsùlùmí bá ti lè wà a gbọ́dọ̀ kọ̀ lólórí anabi sallallahu alaihi wasallam ó ní ìzà kọ́rọ̀jà sàlásà tún fi sáfà fáliyù amírú àhàdáwò tẹ́ ẹ bá ti lè rí ìyàn mẹ́ta lórí ìrìn àjò ẹ gbọ́dọ̀ ní àmírù sáfà ẹni tí wọ́n máa darí yín lórí ìrìn àjò torí pé àwọn àdá wà àká àwọn àdájọ́ àtàwọn ẹ̀kọ́ ń bẹ lórí ìrìn àjò ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsàfírù ẹ lè ṣe jámùrù tẹ̀kìdìímọ́ wátà àfihàn tọ́ba wùyé ẹ lè fi dúrí àti asiri lásìkò dúrí tọ́ba sì wùyé ẹ lè fi lásìkò kíni o asiri èèyàn kò lẹ́kọ̀ọ́ ọ̀n lọ sí Kano ẹ lò fourteen hours tọ́nà bá da tí ò sódò tí ò sí wàhálà ẹ wá rò wípé kẹ́ ẹ lè mánéèjì àsìkò yín ẹ kò lẹ́kọ̀ọ́ ní seven a.m. tí ọ̀bà sí àmì ìrùsáfà ẹ lè mọ́dẹ̀kọ̀ tí èdè aago kan òru nígbà ọ̀dà aago kan àbẹ́ nìkan ní zúrì tèmi tó wà ní zúrì wọlé báyìí èmi ò kì zúrì tèmi láago kan òun bá sọ̀kalẹ̀ àwọn kan ní tù láàkì zúrì tiwa àwọn náà sọ̀kalẹ̀ nínú àsìkò jọ́nì náà ni o àwọn kan níṣẹ́ láti zúrì one two àwọn òkì kankan ó di four twenty káwò tó kí zúrì àti asiri jamu antec bímọ àwọn kan níṣẹ́ ráwa two thirty làwọn sọ̀kalẹ̀ áàkì zúrì àti asiri nínú wọn bá àrìn àjò wàhálà dé àbí òde wàhálà ní ẹni wà organized gbogbo omi tí mùsùlùmí bá ti wà a gbọ́dọ̀ wà organized a gbọ́dọ̀ láwọn tí wọ́n máa darí wa ìyẹn ni torí pé bọ́lọ̀ ń ṣe bẹ́tìn Islam kalẹ̀ ó lè rò pé ẹja ṣe báyìí tọ́lọ lọ́dọ̀ Ọlọ́run tó rí ọ̀nà Ọlọ́run ó tún lè rò pé tá a bá tún ṣe báyìí náà ń kọ́ ẹ̀rí ẹ̀tún rè tá a bá tún mú báyìí kọ́ ẹ̀rí ẹ̀tún rè ìgbà tí tẹ́ ẹ̀bà wa ló lórí ẹ̀ẹ́mọ̀ ẹ̀ka kálukọ́ fẹ́ sọ superiority pé tèbá kì í sì tèmi rè ìkánlónì tèbá yà kúrà ní tèmi rè ìkónì tèbí kì í yà sùn tèmi rè ìkónì ẹ̀rí ìjìmọ̀wù tèmi tó mú wá ní ẹ̀bà ní problem ìyẹn ló fà tó jẹ́ káwọn sọ̀hábà láyé ànábì sallallahu alaihi wasallam wọ́n gbọ́ gbogbo ń tá a fẹ́ sọ ìyé kọ̀jẹ̀ kan fààyè gba àwọn ìròrí kíròrí kódà àwọn tó fẹ́ máa mú àwọn ìròrí burúkú yẹn wá wọ́n ń fi sùúrù múrò yíyẹn wọ́n jù sínú dustbin ìlọ́jẹ́ kí nǹkan rọrùn ṣùgbọ́n kété tánàbí sallallahu alaihi wasallam tó kú tán tó di pé àwọn kìbáàrù sọ̀hábà àwọn sàbẹ́ ńláńlá náà ti ń kú àwọn ìròrí àwọn àfikárò àdámà àwọn àròrí tí máa ń wò nǹkan ọba bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ìyẹn ló fa wàhálà kàwárídù mọ̀tẹ́sílà múrídíà àṣáírà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àròrí kọ̀ọ̀kan yẹn téèyàn bá lọ wò ó al-imam al-Qurtubi rahimahullah nígbà tí wọ́n ń ṣàlàyé ayàtọ̀ lọ́n ti ń sọ Quran chapter three verse one oh three wa'tasimu bihablillahi jami'an wala tafarraqu ọlọ́run ní ẹ̀dùrọ̀ òkú ọlọ́run ẹ̀dùrọ̀ mọ́ ọlọ́run ṣinṣin ẹ gbọ́dọ̀ pínra yín yẹlẹyẹlẹ sẹ́ẹ̀rí àyà yìí ọ̀pọ̀lọpọ̀ anídìíká lọ ka tẹ̀síìrì kúrítùbì tẹ̀síìrì kúrítùbì kódà mo sèvù ẹ̀ sórí fóònù mi ń gbà kan kó tó di pé mo dìlítì ẹ̀ abala tẹ̀síìrì tí mo fẹ́ lò yìí ó ti fẹ́ẹ̀ di pátá fàṣù mi gan tó ní wọ́n máa ń lò púpọ̀ torí inú àyà táwọn èèyàn máa ń lò lónìí tó fi jẹ́ pé àwọn jàmá art àwọn jàmá nǹkan ṣiṣẹ́ ọlọ́run tán sọ wọ́n di fíríkọ̀ pé fíríkọ̀ ni wọ́n wọ́n wà ní àwọn seventy three fíríkọ̀ tí ọ wọ̀ náà

ìkọ̀ọ̀kan wá pín sí méjìlá jẹ̀mọ́ twelve times six nínú simple arithmetic kí ló jẹ́ seventy two àwọn seventy two ńlànà bí n sọ ìmáàmù kùrìtùbí dẹ̀ dákọ̀ gbogbo seventy two yẹn. ó túmọ̀ sí pé ẹ ṣe wá máa gbé ìdájọ́ fíríkọ̀ àwọn ikọ̀ tí wọ́n ti ya lọ àwọn ọkọ̀ tí wọ́n pa àwọn sàbẹ̀ ẹ ṣe máa gbé lórí àwọn mùsùlùmí tí wọ́n ṣe tọ́lọ́ǹtànà bíi wọ́n lè ní mistake tí wọ́n torí wọn èṣù mọ̀lẹ́kà bí individual tí wọ́n náà rò pé islam rẹ perfect bó o ṣe láwọn mistake tí mi ìbò ṣe máa sọ nínú àwọn àṣírí ibú tó ń bẹ lọ́wọ́ wa. tó jẹ́ pé àwọn tó fẹ́ criticize aburú tó ṣẹlẹ̀ lọ́wọ́ ti àtàwọn ọmọ akéwù rẹ àtàwọn loyalist rẹ gan á ń tó burú ju àwọn míì tó rò fọwọ́ criticize yìí lọ. ìmáàmù kúrútù jẹ́ pé ọ̀rọ̀ fíríkọ̀ kò rújú rárá ìpìlẹ̀ gbogbo fíríkọ̀ láyé mẹ́fà péré ni wọ́n àwọn kàwáríjù ni mọ̀tẹ́sílà ni àrùrí ọkà mẹ́fẹ̀ẹ̀fà ọwọ́ àtúnpẹ́ kọ̀ọ̀kan wọn sọ́nà méjìlá méjìlá ó sì lì sí gbogbo seventy two yẹn tẹ́ ẹ bá ti á fi ètànà bí fi kún ó di mélòó seventy three tọ́gbọ́n jẹ́ pé àwọn jama atul islami yaba ni jama ní nàìjíríà nìkan jama tó ń bẹ nàìjíríà ó lé ní one thousand mélòó seventy three wo nínú wọn láwàá mú àwọn èèyàn fi ìfẹ́ ẹnu tú ẹ̀sìn nígbà tọ́lọ́ wa ní ká ṣera wa lọ́kan wà látàfàrọ̀kù ẹ mọ̀kànra yín yẹlẹyẹlẹ àyà yẹn kọ́ jẹ́ ẹ̀rí kan lórí pé a níbi tá a fẹ́ yẹ ọ̀rọ̀ Muslim unity ìjọ kan mùsùlùmí sí tẹ́ ẹ bá ti wá kan táwọn mùsùlùmí tí ò tó nǹkan náà fà ṣé téèyàn bá tààrà wí ìrákà mọ̀kànlá ẹni tó ti kó àbí òkú òun téèyàn bá ṣe ìtìká mọ́sálásí jímọ̀ ṣé bá fa tẹ̀sùbà àbí ó lo ìka ṣé alẹ́ kàkó àbò ní bídíà tó jẹ́ káwọn wàhálà tẹ̀ ń yín nìyẹn ẹ̀ ní problem ọlọ́run bá sọ pé wàá fi wàrọ̀ ní pé ọ̀rọ̀ ṣe tó mú kò se ṣe ń tó rújú tẹ́ ẹ bá rí mùsùlùmí kan tá a bí pé sọ́yẹ kátẹ̀lọ́ lọ́wọ́ àtànàbí tó ní kọ̀yẹ kátẹ̀lọ́ lọ́wọ́ àtànàbí ẹ̀ dàbí kò é mùsùlùmí. ṣùgbọ́n àgbọ̀yé títẹ̀lọ́ lọ́wọ́ tànàbí ó lè ṣe kí ni o ó lè yàtọ̀ díẹ̀ díẹ̀. wà látànà záàrùn ọlọ́ọ̀ni lẹ́yìn ìgbà bá ti wá tẹ̀lọ́ lọ́wọ́ àtànàbí ẹjọ́ yín ó pé o wà látànà záàrùn ẹ ṣọ́ra fún àlìmọ̀nà záà kẹ́ ẹ máa wá lọ́kìtì bí ọ̀rọ̀ mọ́ra yín lọ́wọ́ kẹ́ ẹ máa wá fa wàhálà lórí tí ò tó nǹkan fatẹfṣálù ẹ fìdí rẹmi fatẹfṣálù ẹ ní lágbára mọ́ fatẹfṣálù alifashal ìjákulẹ̀ ìkúrẹ̀tẹ̀ yóò ṣẹlẹ̀ sí yín wàtẹ́fì abàrẹ̀ òkun ẹ ní lágbára mọ́ tẹ́ ẹ bá ti rí ìyàwó àtọkọ tán ti pinra wọn kọ̀ọ̀kan níjọ́ táwọn ọ̀tá bá fẹ́ na ọkọ ìyàwó ẹ bá na dáadáa wọ́n sì nà fẹ́ràn wọ́n ní kẹ́ òun àtìyàwó rẹ̀ ọ̀rọ̀ àárín wọn ọ̀rẹ́ ìjọ wọn bá mú yàwó ládùúgbò wọn ò na ìyàwó náà ẹ̀nà bóun náà ṣe ní ẹ̀nà mi jó ní inú agbára yín ọ̀dọ̀ lẹ ọlọ́run wá ní wàsíù. àṣé kìí ṣe bẹ́ẹ̀ ni rí tí ó mọ̀ fa mọ̀nà zá ẹ mọ̀ rí tí ó mọ̀ fa kẹ́ ẹ mọ̀ fa ọ̀rọ̀ ẹ wá fi sùúrù kún ẹ ṣe sùúrù ẹ ṣe làákàyè lórí títẹ̀lé tọ́lọ́ntànàbí ẹ ṣe sùúrù lórí ẹ o àwọn tó ṣe sùúrù yẹn àwọn lọ́lọ́run bá wà pẹ̀lú wọn àyà kẹta tí màá fi bọ́ sínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí káàfin mà pé àlọ́ràn yẹn ni ìṣọ̀kan gbọ́dọ̀ wà láàrin mi bíbẹ̀ ẹ̀kọ́ á sì di rẹ̀ mi irú ẹ̀ ló sì kó bá wa Nàìjíríà jàmá ọlọ́run ẹ̀yin mùsùlùmí ó yẹ kó rí yín ó pé ṣe báwọn ọ̀tá yín tí wọ́n jẹ́ kèfèrí àwọn sọra wọn dọ̀kan tó bá fẹ́ bá yín fa wàhálà despite pé ẹ bá wo christianity ni o eh, ọ̀rọ̀ júù ni o àti gbogbo àwọn ẹ̀sìn ẹ̀sìn mi tó wà láyé ìlànà wọn báṣù bẹ́ẹ̀náwó ṣẹ̀dí tàṣàbù jẹ̀míà wàkùlù ṣàtà kèfèrí ìlànà wọn yàtọ̀ gédégédé téèyàn bá wo àdúgbò kan tí chọ́ọ̀chì mẹ́wàá bá wà ń bẹ̀ ibi tí wọ́n kọjú sí yọ yàtọ̀ ọ̀nà tí wọ́n máa gbàjọ́ sí yọ yàtọ̀ ìlànà wọn yọ yàtọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kán fẹ́ gbógun ti ẹ̀yin mùsùlùmí ládùúgbò ẹ jẹ́ kán chairman no landlord association wọ́n ti ọ̀sẹ̀lẹ̀ lẹ́yìn àwọn eré àbítàwà gbé ọwọ́ pé common landlord chairman no landlord tó rọ́pọ̀ pé abára kan bẹ́ẹ̀ bí kọjá pé ẹni tí ọmọ represent àwọn tí nǹkan bá ṣẹlẹ̀ ládùúgbò eh, mùsùlùmí kan organize lecture eh, ó gbé akadìpù wa wọ́n bá sọ̀yàn two hundred bí kíni o bí mùsùlùmí wọ́n wá fẹ́ stop lecture yẹn chairman náà sọ pé ó lè dín káwọn ọ̀dọ́ kan dá wàhálà lẹ̀ pé torí wàhálà sọsẹ lásùgbà ń báyìí àwọn ọ̀fẹ́ lẹ́ṣọ̀ kankan ìbá àjẹ́ mùsùlùmí ọ̀sẹ̀ sì mọ́tọ́ fẹ́ àjí ọkùnrin irú ẹ̀rọ ṣe lọ́ṣọ̀ state ní last week tọ́dí tí akadif ọlọ ọ̀fẹ́ ó ní èèyàn tó gba ìsìláàmù nígbà òdìbí ọ̀sán káàkẹ́ ìṣú kíni o release ni tòun ti bẹ́ẹ̀ náà èèyàn mẹ́ẹ̀ẹ́dógún tó gba ìsìláàmù. probably èèyàn tí ọgbà ìsìláàmù ọba jù bá ń lọ tẹ́lẹ̀ wọ́n máa ń parọ́ pé irọ́ ni akadif ń pa wọ́n kẹ́ ìyàwó náà ń tán wọ́n wá rí pé wàlẹ́ òótọ́ ni o gbogbo àwọn chọ́ọ̀tì ṣe kí ni o ó ti fà ní Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ ní wàá tọ́ lọ sí ń bẹ̀ wọ́n di pé lẹ́yìn Ifẹ̀ Mọdákẹ́kẹ́ lọ́sùn state ibo ló tó kù Òṣogbo à bí wọ́n ṣe ìṣòro pé ẹni tó bá lọ́nà àwọn mẹ́mbà chọ́ọ̀tì ní ẹ̀ bá fa wàhálà now chairman landlord ó lè fa wàhálà kọ́kọ́ lẹ́tà sáwọn ọlọ́pàá pé wàhálà ṣẹlẹ̀ ládùúgbò àwọn last week o àwọn òṣìṣẹ́ kẹ́ni oníṣọ́ táwọn ọ̀fẹ́ wà sí mùsùlùmí àwọn ọ̀fẹ́ wà sí kankan ìtọ́jú àjèjì ọkùnrin tí ń sọ̀yàn di mùsùlùmí làṣẹ kí ni o òun làṣẹ ọwọ́ ọpá fẹ́ jẹ chairman lásán kèfèrí o unite ọlọ́run wa ń sọ fẹ́yìn mùsùlùmí wàlẹ́bí nà káfàrù báàbù wú àwòlìyá òbá ẹ wo àwọn kèfèrí tí wọn ò lẹ́sìn apá kan wọn olùkúni lọ́wọ́ ọ̀rẹ́ ayò aláṣepọ̀ ni wọ́n jẹ́ tó bá di lórí kúfúrù tí wọ́n ń ṣe ọlọ́run ẹni tó bá rí bẹ́ẹ̀ ìlà àtẹ̀fọ̀ àlùhù tẹ́kùn fitna fìlà wàfàsádùn tẹ́yìn mùsùlùmí ọ̀bẹ ni lọ́ọ́ ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ sọ́ra yín dọ́mọ ẹ̀yà ara yín kẹ́yìn náà ṣe kí ni o kẹ́ ẹ panupọ̀ lórí àwọn ń tọ́jẹ́ common goal sí yín àdánwò ńlá ní ọmọ ṣẹlẹ̀ sí yín wàfàṣáàdù nkẹ̀bí ìbàjẹ́ ńlá ní ọmọ ṣẹlẹ̀ jẹ́mọ́ lórí ayá ẹ jẹ́ káwọn ti ṣẹlẹ̀ sí wa Nàìjíríà àwọn mùsùlùmí wọ́n sì ń gbá wa létí báyìí wọ́n tún ń sá wa ládàá lórí wọ́n sì sọ fún wa pé agbánílétí tí wọ́n bá fi yín da wọ́n sì sáwọn aládàá lórí lọ́ba bí yín dá ẹ sọ pé à ń sáyé ládàá nàìjíríà yìí la wà tí gbogbo wa ti rí lọ́jà sí wípé kí ni o odidi fídíò táwọn ò ti mọ bá wa lọ́wọ́ lórí ẹ̀ ọmọ mùsùlùmí tó lọ kí wọ́n sì kọlu ẹ̀ bá torí kó lò dáàbò wọ́n sì dìnnà ẹ̀ ṣe ni wọ́n ṣe mú wa ṣe lẹ́tọ́ wẹ́sì ìsọ̀sí sí wa public hearing lónìí wọ́n postpone rẹ̀ lọ́la wọ́n postpone rẹ̀ wà ìnà jùdáná làwọn ọmọ ọ̀dọ́ wàláì tí wọ́n bá pò fún rẹ̀ láì mọ iye ìgbà tọ́lọ́ ní ọ̀sẹ̀. ìlú ìlàwọ̀ tí wọ́n ti ń dẹ́gbọ́ àfáwọn òwú àwọn mọ́sálásí kan láwọn kọ́lẹ́ẹ̀jì níjà ní kílẹ̀ kò tá a ti ń sọ̀rọ̀ yìí wọ́n fẹ́ wó mọ́sálásí nítorí kíni o for no reason ìlú ìlàwọ̀ àti wà ẹ́ẹ̀kì ti fi táǹtẹ́gù kẹ́mísírì síjọ́ ọdínmọ̀ lásìkò ọ̀run wàláì kálẹ̀ ni wọ́n bá kò kákẹ́rí odidi authority lápẹ́ gbogbo mùsùlùmí di next five years ẹ mọ̀ sí wáyé gbogbo analysis wọ́n tẹ́ fún wa i'm not convinced ẹ pé a ṣe sùúrù di two thirty ẹ máa tara yín jẹ ilẹ̀ yíbò wọ́n ṣe sùúrù di two thirty tọ́jà pé muslim minority ẹ bá pariwo bẹ̀ wọ́n sàládà lórí ni benin wọ́n ṣe sùúrù fún mùsùlùmí di two thirty mélòó ni mùsùlùmí tó fẹ́ ṣe wáyé kì í bẹ́ẹ̀ nítorí yẹ ká ṣe tá a bá sọ pé wàhẹ́ẹ̀kì fún pé ọgbà wa létí o tún fi hàn wá pé ọgbà wa létí gbogbo ọmọ wa àti wàhẹ́ẹ̀kì nẹ́kò láṣẹ the next time wà láì wàhẹ́ẹ̀kì ọbẹ̀ wa ni. ẹ ẹ mọyẹ sukùl mùsùlùmí ni ayé ẹjọ́ ní kínní ẹ mọyẹ private school ní school tèmi nìkan alọ́mọ tó lé two hundred ní mo fìlú náà school mi ń bàdàn kí ni sukùl tèmi o the next time yà ṣùgbọ́n pálájẹ̀mì nìkan wàhẹ́ẹ̀kì ò lè fi yẹ ọmọ mélòó ló fẹ́ pèsè wàhẹ́ẹ̀kì ò lè fi wàláì gbogbo nàìjíríà kí báyà sùtọ́ sokoto ni o báyà bọ́ọ̀dì lákàtí ọ̀gbà darí mùsùlùmí pé gbogbo mùsùlùmí the next five years ẹ̀mọ̀ tí ó ṣẹlẹ̀ ibẹ̀ lẹ́sìn ní pọ̀pá ìtọ́ kan pé ah, rárá o ẹ̀mọ̀ yòówó tí wọ́n máa rí lórí wáyẹ́ẹ̀kì ni pàápàá tó bá jẹ́ gọ́ọ̀mẹ́ntà àpòjù lórí wáyẹ́ẹ̀kì sùkúù mi rí tó lé two million lọ́dún pàápàá àwọn sùkúù tí ọba tó bẹ̀rù ọlọ́run tí wọ́n ṣe parí iṣẹ́ owó gidi náà rí lórí wáyẹ́ẹ̀kì ẹ̀wá ní kámọ́sì wà ẹ̀ ṣùgbọ́n tó máa ń two million times five ọjẹ́ ten million sultan jura ẹni ní sokoto ti pọ̀jù ẹjẹ́ aṣọ ẹ̀fọ́ tó méjì tí wà ẹ̀ ṣọ̀bà ní máa bẹ̀ wá kí kábí pé nọ́nọ́nọ́nọ́nọ́nọ́ ó kọ́ ọdún kan sí kẹta wọ́n ó kọ́ ọdún kan sí wà láyé wọn kódà wọn àti iṣẹ́ ẹ̀kọ́ fàtẹ̀ṣálù wàtẹ́ àbàrí ọ̀tá ọ̀bẹ̀rù wa mọ́ ọ̀dẹ̀rì bẹ́ẹ̀ lánàá ọ̀tá ọ̀bẹ̀rù wa mọ́ ó bá jásí pọ̀tà ṣe kí ni o ọ̀tá bẹ̀rù wa ni irú tó ṣẹlẹ̀ yìí ò ní ṣe kí ni o kò ní máa ṣẹlẹ̀ kọ́lọ̀ ọba àlekí ọlá ó fún wa lọ́wọ́. jọba tó bá níbẹ̀ sincerely yours ìlọ́lọ́wọ́ bá ṣe ń sọ yẹn pé ìlà àtẹ̀sàlù tẹ́ẹ̀ bá lọ ṣe bẹ́ẹ̀ jàmáà kẹ́ ẹ lọ ṣe kí ni o kẹ́ ẹ lọ ṣe bẹ́ẹ̀ fẹ́ kó fitna fitna láti wá rí lónìí o tí wọ́n ń gbà wá mùsùlùmí lójú pé ẹ jẹ́ ìkankan ìlàsẹ gbọ́dọ̀ gbìyànjú ọ̀rọ̀ mùsùlùmí unity yìí ló ṣe pàtàkì jàmáà sọ̀rọ̀ wá rí bẹ́ẹ̀ ọ̀dà ẹ jẹ́ ká bọ́ sínú àwọn kókó tá a lọ. alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ lọ mọ̀ tá a bá ń sọ̀rọ̀ unity ìjọ kan mùsùlùmí àwọn àfáà nípa gbòye the desired unity irú ìṣọ̀kan wo là ń sọ ṣe rí ìṣọ̀kan ó pín sí méjì a ní unity of purpose and unity of opinion jama ṣe rí unity of opinion èyí ò ṣe achieve it's not achievable jama sẹ́gbọ́n tí mo sọ yé unity of opinion is not what it's not achievable kò rọrùn kẹ́ ẹ sọ pé bákan náà láṣẹjọ gọ́fúra ní àtàdísì yẹn jama ẹ̀rí ká fi gbọ́ mi yé ẹ wo lónìí ní ìsìn ibùn nínú àwọn ọmọ ẹ̀yà tí wọ́n máa ń kílẹ̀mù pé àwọn nìkan làwọn gbọ́ súnà yìí ẹ wo wàhálà tí ń ṣẹlẹ̀ láàrin àwọn àfa àgbọ̀ngàn síra wọn. ọ̀rọ̀ mọ́sáṣẹ́rí ìṣàlà máa sọ̀rọ̀ débẹ̀ tí bá dé di tí mò ń lọ láìpẹ́ yìí bó ṣe yẹ káàdù mọ̀sá ìlú kìláfíyà àwọn issues tó ń dá wàhálà àlẹ́ àwọn issues tó yẹ kẹ́nu àwọn àfọ́ọ̀kọ̀ tá a bá padà síbi ìpìlẹ̀ we continue having problems torí pé tí àtàǹkà ọ yàtọ̀ síra wọn báwọn àfa àṣẹ ń ṣàlàyé àdìsí ọ yàtọ̀ síra wọn báwọn àfáà ṣe gbọ́ yé ọ yàtọ̀ síra wọn unity of opinion kò lè rí bákan náà táyé ilé fa wàhálà láàrin àwọn ọmọ ìyá tó ń ṣe ìyàwó pé èmi gan ni mo gbé sàlàfíà dání èmi ni mo gbé súnà dání lónìí ẹ̀ẹ́dìtẹ́lá fashions èyí tó bá kò fẹ́ àfa àtọ̀ bẹ lẹ́kọ̀ọ́ òun lọ́kọ́ mi ní súnà ó lè ní bẹ́ẹ̀ lọ́ àfa àtògbòmọ̀ṣọ́ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọlé kí ni o àfa àfìlọrin tìlọ́lẹ̀ sọ ibù níbàdàn tẹ̀mí ti wá nìkan mọ̀ mọ̀ different àwọn àfa àtọ̀ ń ṣe ìdíyàwó súnà tẹ́ láàrin wọn wàhálà tó gbóná ní ìṣẹ̀lẹ̀ ó burú dé fọmọ ilé kí ò lè dẹ́rọ ara wọn kí ló fà torí pé àgbọn tá à ń sọ yé unity of opinion kò rọrùn ibù kálukú wa ká padà sínú family wa náà àwa àti ìyàwó wa sáì ní problem unity of opinion ìyàwó ní pé wàhálà ìtúbà títí ẹ̀wà sí ráìsì ìmọ̀ ìyàgbẹ́ ni ìwọ́sìrè ráìsì lásán bí ìgbà tó ń jẹ́ èso ni sáwà dá ìwọ́sì ìyàwó rẹ ni ìyàwó nílé wọn kì í yẹ fùfú ìwọ́sìrè mọ ìyáálé màmá rẹ tó tọ́jú rẹ ẹlẹ́yà oní fùfú ni fùfú lẹ́jẹ̀ láàárọ̀ fùfú lọ́sàn-án fùfú lálẹ́ ìyàwó rẹ tó bá jẹ fùfú wàhálà ni ẹ lọ tútù ṣe ẹ even in your marital unity of opinion is not even achievable jama unity of opinion yẹ àwọn lè má ṣeé ṣe sẹ́ẹ̀rẹ́ ní tá a lè rí àṣìyàmọ́ ẹ̀jọ̀ mo fẹ́ ibi tá à ń lọ gangan àti ń débẹ̀ báyìí ká fún àwọn opinion yẹn mọ́ra wọn pẹ̀lú káwo ẹ̀rí wo lọ́wọ́ àwọn Quran àti sunna kádẹ̀mọ́ lò fẹ́ ẹnu èyí tó bá hàn sí wa pé eléyìí lòdodo ẹ̀rí pé tẹ bá máa ń ka tíra àwọn àfa ọ̀ ń bẹ nínú àwọn àfa àtàjà àwọn àfa sunna ńlá lágbàáyé tó bá di pé mas'ala kan mas'ala tó ń khilafiyya ijtihadiyya wọ́n wàá sọ pé pẹ̀lú aláyè báyìí pẹ̀lú aláyè báyìí wàhálà lẹ́bí nàdínú lọ́wọ́ adị làwa fi ń lọ èyí táwa gbá táàrò pé láàfin rí kíni o ojú rí ọlọ́run láàrin àwọn àfa ńlá unity of opinion yẹn rè èyí ò ṣe achieve kí lè lọ unity of purpose gbogbo Islam ọlọrun gbogbo wípé ní àwọn nǹkan a sì gbà fáwọn ẹ̀sìn wa pàṣẹ àwọn nǹkan kan ok ọba ṣẹlẹ̀ ṣùgbọ́n pé àwọn ọmọ ò gbọ́dọ̀ kírun mọ́ jẹ̀mọ́ sẹ́yìn ò nídìí pé bọ́yá kí n ṣẹ̀ṣẹ̀ àdìsí one million kí n tó mọ̀ pé ká kírun ara àsìlámù ló wà kọ́lá sọ pé eh, wàhálà àwọn kan nù àwọn kan ní ká máa jà fún un ọmọ tèmi tó bá ti ń kírun lé ó ti tó tí ọba kí súrí àtàásírì tó wá kí fọmọmọ gírídì ọyẹ kan tó ọpọlọ rẹ fọ wọn ní kọ́mọ ó lò jáàbù ó fi parí yunifásitì ó parí lọ́ọ̀sùkù wọ́n fẹ́ kọ́ọ̀lù ẹ̀ tó bá wọ́n ní òrọ̀rùn ọwá ní wáyé tóun náà ò lè sí nílẹ̀ láàrin wákàtí méjì kó fi gbàǹtí ọgbà irú ẹ̀ náà ló ń ṣe wá kódà àwọn issues pọ̀ tó yẹ ká trash out ní nàìjíríà yìí ó yẹ kọ́lùjọ́ ọmọ wà friday náà kọ́lùjọ́ jẹ́ friday and sunday káwá wẹ̀ tí ó dùn kí wàá hẹ́ẹ̀kì ó tiẹ̀ lọ fi kán lọ ibù yorùbá kan fi sí àárọ̀ sunday ten to twelve sincerely wọ́n sùn wà wọ́n sùn wà wọ́n ò tiẹ̀ lé dán wò àwọn wo gan ni ó Sunday Professor olóyèdè kọlọ bá ní sanwó lẹsàn rẹ bó ṣe wà ń jáàmù wọn ò bó olóyèdè da kó fi jáàmù kìíní síjọ Sunday ẹ kẹ̀rí pé ọwọ́ afẹ́kọ̀ọ́ fi kankan Sunday ẹ máa ma ṣe ń blackmail olóyèdè even gba àwọn kọ́yàn ní JAMB registrar àmọ́ táwọn kẹfẹ́ rí sọ olóyèdè lecture ọkọ̀ mi University of Ilorin is one of my teachers president àjọ máa ń ṣe meeting yìí ní Ìlọrin ni alọ́ máa ń ṣe ìfọ́ọ̀mù lè professor olóyèdè olóyèdè òfin gba bribe is a man I know olóyèdè is not a corrupt leader tí wọ́n bá pariwo dọ̀la àmọ́tọ́jọ́ wọn máa pariwo irú báwọn kan ṣe pariwo yìí ní Ìlọrin jò ní ọlọ́run ti mú wọn bọ́nu sálángádánù ó lè yíjọ́ kẹ̀lọ́ pé mọ́jọ́ lórí jáàbò ẹ lọ fi jáàbù kan síjọ́ Sunday wà láyé ẹ olóyè ni ó gbòòrò ara rẹ̀ ẹ̀yin wá lọ bá wà dẹ̀wò ẹ lọ fi question sásìkò Jímọ̀ tiwa sincerely táwọn bá ti lè gbọ́ yé unity of purpose àti ní goals àti láwọn nǹkan tọ́jú àwọn nǹkan ẹ̀sìn wa èyí ò ní ṣe pẹ̀lú ẹ̀yìn tọ́jú àwọn eléyìí ẹ̀yìn àgbọ̀yé wọn nípa kínírè ẹ̀yìn tọ́jú àwọn eléyìí ẹ̀yìn wọn máa ń ṣe báyìí ọ̀hún ibi tá a ti rí pé nǹkan báyìí a ní bùkátà sí yóò jẹ́ kẹ́sìn wa ó rí ìdíjókòó ẹnu wa gbọ́dọ̀ fò ń bẹ̀. jama àáfàá ní tó bá wá rí bẹ́ẹ̀ ìyẹn ni ó jẹ́ ká lọ síbi pé ẹ̀sìn wa gangan ẹ̀sìn ṣọ̀kan ni jama kí la pẹ̀ ẹ̀sìn wa nínú pépà tí ń bẹ́ wájú mi ìmọ̀kẹ̀dá kọ àwọn nǹkan díẹ̀ tí ó fi hàn wá pé bọ́lọ̀ nǹkan ṣe gbé ìsìláàmù kalẹ̀ ọ yẹ kó rí àwa mùsùlùmí ó pé àwa lórí wọn wà fẹ́ pé bọ́lọ̀ ojú ó pé dáadáa jàmá ẹ rí pé kò sí mùsùlùmí tí ò ní sọ la ilaha ẹnu wa kò lórí láìláha ilaha illallah kódà kẹ́nìkan sọ pé eléyìí húwà ọlọ́run ni kó lélẹ̀ ìhúwà ọlọ́run ni yóò tọ̀ láìláha ilaha ọwọ́ ọpọlọ ẹyọ kan yẹn ni gbogbo wa gbàgbọ́ ṣé kìí sara sáyẹ̀nsì ọ̀kan jama anabi sallallahu alaihi wasallam agbàgbọ́ ẹ wo bá a ṣe ń pe ìrun Allahu akbar Allahu akbar èyí táwọn ń pè ní nàìjíríà kò yàtọ̀ sí amẹ́ríkà ní britain wọn ò fi tiwọn kún saudi ọ̀yọ́ kú òǹbẹ tá a bá wo ọ̀rọ̀ azan wàlẹ̀ ìkọ́mà ó ń preach unity jama ọ̀rọ̀ bá a ṣe ń kírun ẹnìkan ò lè fẹ́ kírun kọ́ wá bẹ̀rẹ̀ rúkú orí ìdúró ni ó ti bẹ̀rẹ̀ wọ́n sì bí ọ̀dá kó ní kàfátíà ọ́ kàfátíà ọ́ kàṣúràlẹ̀ ọ́ lọ rùkù ọ́ kòrí dìde ọ́ lọ sùjù ẹnìkan wà lẹ́nu gẹ́rìmọ̀ glúbì aléwọ̀n alálàáríná múdi ámọ̀ta ni ọkọ̀bọ̀rú kẹ́lì kó sì alifulami dẹ́lígẹ́lì kọ́ kabakọ́ra kan ìwọ̀n kan náà ni wà láìpẹ́ bá kabakọ́ra ẹ máa gbọ́ ẹnìkan fẹ́ kí á sírì ọwọ́ kabakọ́ra ni àáyá oníraka alákọ̀ọ́kọ́ ọkà alimron lákẹ́rẹ́ kejì ọwọ́ asálámà ó ní o pé kéwù tí mo kà ogun lákàlẹ́kì ní ìfipò nínú lọ́dọ̀ ọlọ́run bàbá òní múdíámà sáni Allahu akbar yasin Allahu ó sì kí láka ó nínú lọ́dọ̀ ọlọ́run tá a bá wò ìró wa bákan náà ni sékèlè sáà unity ni bákan náà àǹfààní tá a bá tún wò ó nínú àwọn tá a pé bọ́lá ọ̀sẹ̀ bẹ́sìn wa kalẹ̀ ẹ̀sìn sọ̀kan ni kíbla kan náà fèsì a sùn kọjú sí kíbla kan náà èyí òun náà tó bá ní pé àlẹ́ sí ẹ̀sìn kan ṣoṣo ni ìyẹn nìkan tó kọjá mọ́ èdè lárúbáwá la fi ń kírun throughout àgbáyé mo gbọ́ láti sọ pé àwọn kùránì jù náà kan bẹ́lẹ̀ kò kì í ọlọ́run tóbi ìrògbọ́n ẹ̀ sí sí mọ́ òtọ́ bá ẹ̀ sí sí àwọn eléyìí ò kẹ́sì dàdá ń délé sùpọ̀ àrògbò mu ni èyí èsì Islam ilé ọ̀fà ilẹ̀ haúsá lèmi ti sáà ní Yobe ní Damaturu gbogbo àsìkò tí mo lò ń Damaturu èmi ni mo ń lídìí fún àwọn haúsá wàlá àárọ̀ ọjọ́ tí mo kú òní damaturu tá a parí nysc tá à ń bọ̀ wá wọkọ̀ mo tún lídìí wọn lọ́rùn àsọ̀bà èmi ọ̀gbà haúsá àwọn ọ̀gbọ́ yorùbá mala bisimilah bisimilah mala lẹ́yìn aláàbà njọba jẹ́ magiribi yín kéwù sókè wọ́n ní kẹ́kẹ́ òtù ìbàdàn ọ̀yàtọ̀ sí kí ni o damaturu kódà àtòjọ́ máa ń jẹun papọ̀ torí pàǹfì lárúbáwá wàlá èèyàn téèyàn bá jẹ́ christian christian yorùbá christian haúsá christian ibo ẹ̀ ní problem lábẹ́ ẹ̀sẹ̀ lọ kírísítẹ́nì rìdíìn kírísítẹ́nì kérúbù kírísítẹ́nì mọ̀sẹ̀lẹ̀ kírísítẹ́nì olùmẹ̀rẹ̀ pàt ẹ̀ẹ́nì problem nítorí ọjọ́ ẹnu mùsùlùmí ìrun wa bákan náà lárúbáwá láàfù èyí ò gán tó pé kí ni o ẹ̀sìn sọ̀kan lẹ̀sẹ̀ wa. àǹfààní Kùránì wa gan ẹyọ kan náà ni ẹ wo báyìí ẹ bá máa gbọ́ àwọn comparative lectures báyìí tó ń bẹ lóde lónìí ó lé ní fifty different versions and editions kùránì ẹ̀yọ̀ kan ni ẹ̀ bá tú sí yorùbá kẹ́ẹ̀tú sáwúsá kẹ́ẹ̀tú sí yíbò kùránì kan ní sẹ́kẹ̀sì sáyẹn unity ni jama ẹ̀wọ̀ ájì ájì ájì ìlú kan láti lọ ṣe àsìkò kan náà láṣe irú aṣọ ìráàmù kan náà láwọ̀ làbáìkà láwùmọ̀ kan náà láṣe òkè àràfà kan náà láàbò sí tàwáàfù kan náà láṣe gbogbo eléyìí ọjà kó rí wọ́n pẹ́pẹ́ ṣé kè é sọ̀rọ̀ unity lọ sọ ni. rọmọbọ́nà á gbàwẹ̀ ìbá jẹ́ pé àwọn kan lóṣù wọn bẹ̀rẹ̀ lónìí àwọn kan bẹ̀rẹ̀ lọ́la inú oṣù kan náà là gbàwẹ̀ asi dị jẹ a nu èyí ò pé kí ni o ọlọ́run wa ẹ̀kan so ẹ̀sìn wa kan ni yẹ kí wà láàrin wa àfààní ẹ̀wọ̀n wa rahmatulahi wa barakatu ọba àjẹ ọba àjẹ ọba àjẹ ará amẹ́ríkà sálámà kan náà inú máa ń bí Eh, ah, <laughs> eh, mọ́kà àfa ẹ̀ sálámà bàbá ẹ̀ má bínú ẹ̀ ẹ̀ ṣe jẹ̀mọ́ sálámà ni ẹ̀ sì mọ sálámà síra yín nítorí báwo ẹ̀ sára mùsùlùmí yín kí ni wọ́n fi kẹfẹ́ rí ẹ̀ mọ sálámà eh, ẹ̀ àwọn sàlámà lè kó àwọn sàlámà lè kó ẹ̀ torí bẹ́ẹ̀ sálámà yẹn ó is a unique symbol tó ń fi hàn pé ọba àlọ Amẹ́ríkà ọba àlọ Saudi ọba àlọ Jerusalem ibi orí ọlọ sálámà kan náà ni àfáà ní gbogbo eléyìí àtàwọn míì tásìkò ọgbà wa ó yẹ kó lórí àwa mùsùlùmí ó pé pé ọ̀kan ni wá a sì nídìí ìṣọ̀kan kó a lè débi tá a lọ ọ̀dà kí wá làwọn tó ń fa àìṣọ̀kan yìí kò sásìkò tó pọ̀ ìní sílé ìní lè fẹ́ lójú torí bí àwọn lórí burúkú gan mo ti fẹ́ sọ̀rọ̀ pọ̀ jẹ́mọ̀ tó bá rí bẹ́ẹ̀ àwọn tó ń fa àìṣọ̀kan pọ̀ àìṣọ̀kan disunity àwọn tó fa disunity níbi ìmọ̀kọ bíi mẹ́wàá péré ṣùgbọ́n jù bẹ́ẹ̀ lọ ṣé ẹ rí nínú àwọn tó kọ́ ń fa àìṣọ̀kan yìí àìgbàgbọ́ yẹ́ẹ̀sì tó tó òun ló fà ẹ wo àwọn àyà Kùránì tá mú wa ní òrùka àfa àkẹ́kọ̀ọ́ pé dọ̀ yìí fún pé àyà tẹ mú wa yẹn ò dọ̀ yìí tàbí kó ní pé àyà yẹn mọ̀nsúkà káláyà Kùránì ìbàjẹ́ dọ̀ yìí fà kó ní àyà yẹn o mọ̀nsúkà ni o wọ́n ṣe kí ni o wọ́n ti abrogate ẹ̀ ọlọ́run tí ìjà ara àfa àtọmọ tó débẹ̀ àwọn àyà kùránì tí òun wà ládàáyé ni àwọn àyà tó clear pé ọlọ́run fúnra ẹ̀ gan kò fẹ́ ká máa ṣèyapẹ ẹnu ká máa bàa dọ̀lẹ́ ọlẹ́yẹ̀dẹ̀ gbogbo wa ti ń fojú rí àwọn ìyàwó wa ń jẹ́ ń bẹ̀ àwọn ọmọ wa wọ́n ń jẹ́ ń bẹ̀ èèyàn fẹ́ lọ gba national passport lásán wọ́n ní kọ́ máa sí ìjààbù kan lè capture etí ẹ̀ kí lọ́ọ́ kẹ́ etí ẹ̀ national passport ṣe bojú lẹ fẹ́ wò frustration ni now jẹ́mọ̀ tó bá rí àfáà ní kí ni o lack of proper understanding of Islamic teachings àìgbàgbọ́yé òdodo àgbọ́yé tọ́lá láàfíà fẹ̀sìn ọkọ̀ wà ní wàhálà pàápàá tá a bá wo ń tọ́ ṣẹlẹ̀ lórí àwọn issues àwùjọ tiwa yìí ń tọ́ fàájì nù. àfa lọ́rọ̀ globalization náà wà ń bẹ̀. àlàáhùn nímọ̀ tẹ́ ẹ bá wò ọ̀rọ̀ pé ayé ti fi dára wọn ọ wà ní problem. ṣé ẹ rẹ́pọ̀ ẹlòmíì tọ́já sí pé kò lè ka fáàtì àyanjú ṣùgbọ́n ní access to internet data one thousand ní gbogbo àwọn tí mímì sí wọn fún ọ ní ọ̀fẹ́ sí i so ó ti ka fàtàwà alìgbòbùwíyà ó ti ka ti ànòkìwíyà ó ti àsọmsàgìwíyà so gbogbo àwọn kọ́wá kà yẹn torí kò ní àwọn fundamentals ṣé ẹ rí gbà míì téèyàn bá kọ̀rọ̀ àwọn àfà ìwọ tí èèbá ṣe student of knowledge kó o ti mọ̀ nípa usulul fiqh kó o mọ̀ nípa usulul hadith kó o mọ̀ nípa usulul tafsir táwọn àfà àbá tó sàwọn àlàyé mi ó nídìí kájà ara kan ó ṣe kí ni o ó ti wà fún ọ kò sí fún ọ copy and paste ọba ń dá wàhálà alẹ́ káàkiri ọ wà nù problem tá a ní lónìí lónìí ẹwọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ gan íńtánẹ́ẹ̀tì làáfà àwọn báyìí ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ tiwa náà nídìí ká sọ́ra kọjá àwọn èèyàn lọ lé kéwú mọ́ kọjá wọn lọ wá àsìmọ́ yóò download ẹ̀ ni àwọn tó ń ṣe àwọn nǹkan yìí lóòótọ́ wọ́n fẹ́ fi sún ìmọ̀ wa ṣùgbọ́n àwọn àmọ̀tàn fẹ́ sún mọ́ wa yìí náà àwọn ìpìlẹ̀ téèyàn gbà lára àfà tọ́jọ́ pé yàá kúdùú hálà fún àǹsálàfin èèyàn ọgbà látọ̀dọ̀ àwọn onímọ̀ ẹ̀ ń wọra yín lójú ẹ súnmọ́ra yín ìṣesí ìwà kò sí yín ọmọ ilé ọ̀bàtà ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ lónìí they are very arrogant very proud torí pé kí ni o intolerance ìpìlẹ̀ rẹ̀ òsì lọ́dọ̀ ẹ̀ ó ti dàáfà ó ti di mọ́fútì jọmọ àáfà lára tó tún lè jẹ́ sábàbí ọ̀rọ̀ àwọn tíra táwọn ọ̀dọ́ ń kà àwọn nǹkan àwọn tíra míì àbáwọn àlàyé ẹ̀sìn táwọn onímọ̀ ń ṣe sẹ́ẹ̀rẹ́ lè ojú méjìlá ṣubú ojú alákọ̀ọ́kọ́ àwọn àfẹ́ ẹ̀sìn wọ́n lè mọ̀ lánìyàn bisimiliti kọjá páwọn kẹrò pé ń tọ́hàn sáwọn rè káwọn ṣàlàyé ṣùgbọ́n àwọn àfáà máa ń yàtọ̀ síra wọn ọ ń bẹ nínú àwọn àfáà alimọ̀tàṣà dùdú ìmọ̀ ẹ bá jẹ́ súdẹ́ǹtì hadith àwọn mọ̀hadithul àwọn àfáà ti jẹ́ kó yé wọn pé wọ́n pín sóríṣiríṣi ọ̀n bẹ nínú àwọn muhadithun alimutashadidun tọ́jà pé tọ́ba rí small error àdìsí rẹ wọ́n nullify rẹ̀ nù whereas ó lè má tó nullify mutasahilun ọ̀n bẹ nínú àwọn àfa àfa àti ọkẹ̀ fọwọ́ dẹ́ngbẹ̀rẹ̀ mú nǹkan wàmínú alimọ̀sífún àwọn yẹn làwọn àfa tọ́jà pé wọ́n wà láàrin méjì sẹ́ẹ̀rí gbogbo wọn náà àfa náà ni wọ́n jẹ́mọ̀ kí la pè wọ́n àáfà ṣé ẹ wá rẹ̀ tí wọ́n já sí pé ọ̀dọ̀ àáfà àmùtàṣà dìdú náà ló ti kéwú <laughs> ó sì mọ́kẹ́ ní pọ́blẹ́mù pẹ̀lú ẹ̀ gbogbo tẹ́yìn fojú kìíní wò yọ kọ̀ọ̀dọ́ fún yín lójú ẹsẹ̀ wàláì bídà wàláì àbí yẹ́kẹ̀rí pé torí pé bá àáfà rẹ̀ náà ṣe rí nìyẹn kẹ́fà máa ń yẹ̀kú nùmọ̀rọ̀ bí yẹ̀kú nùmọ̀rọ̀ bá tàṣà fún ìgbà míì ó tún ní àdùn tàṣádùrù gbà mí ẹ̀rí kẹlòmí tó tàṣádùrù kò ní fi làákà ìkọ̀ ibi tí tàṣádùrù ti wúlò kọ̀ ni ó ti ṣe tàṣáwùdù náà lábísítì kéèyàn fọwọ́ di ẹgbẹ̀rẹ̀ mú nǹkan náà àtọ̀gbọ̀dọ̀ sọ́ra ìní òde ní fáǹsì wẹ́dìn kí ló burúkú àwọn wẹ́dìn náà tèmi yóò lò dáàbò lé kí mùsùlùmí náà mùsùlùmí mùsùlùmí ó dá wà kóun náà fẹ́ ṣe wẹ́dìn kan máa kéékèèké ọ̀tá fún ọ nìyẹn kọ́lọ̀ mẹ́jọ ọ̀sẹ̀lẹ̀ sí wa ìsáàsù náà ń ṣe máa lọ ilé ọkọ wọ́n wá ń gé there was a problem tó ṣẹlẹ̀ nílùú wa nìbàdàn lọ́hùn tí àáfà ńlá tí ìfẹ́ dákọ̀ ẹ̀ tó kú pẹ̀lú gbogbo ògbìyànjú wọ́n sin àáfà sí wọn ní gbogbo wàhálà tá a ṣe pé mọ́kàbárà ní ẹja àfẹ́ bàbá àtẹ̀lé kú bàbá mi ìsá àfà wàhálà ìmọ̀kàbárà lásán sí a àrí ìfàninú fámìlì bàbá àtẹ̀mí lélẹ́yìí òun lọ́nà mi ń kéwàtì mi ẹ bá ní a mọ̀ ṣe sí mọ́kàbárà máa bá a fa wàhálà wájú ọlọ́run sẹ́rí bàmọ̀ sọ́ba ẹ̀gbọ́n dáàdì wa tó ní ké tó ìlé fa wàhálà wa ju ọlọ́run wàhálà yìí tí bá tó rántí lónìí inú mi máa ń dùn pé a ah, fún bàbá mi sí kéde o ìfẹ́ mùsùlùmí iṣẹ́ tí wọ́n sin àwọn ẹni rẹ sí iṣẹ́ tó jẹ́ pé inú àwọn tán ṣe bẹ̀ kò fábùlù kò ráwọn bẹ̀ iṣẹ́ táwọn àfa àsúnà ńláńlá wà táwọn ẹlẹ́ àsúnà ńláńlá wà àwa sin bàbá mi bẹ̀ àfa ńláńlá wọ́n tẹ̀ sínú ilé ẹnìkan wá kú lẹ́yìn ìgbà náà pé afáàn gbìyànjú àti philips àwọn ẹ̀rọ pé ńbẹ ẹlẹ́sìn lẹ́yìn ẹja wọn. ara o ẹ̀yin bá kẹ́kọ̀ọ́ ọba ọba lè pè rẹ́fúrẹ́nsì sí àfa ilé kan náà ṣe àfa àkéde kan sí ọmọ kéwúdé sáwùdí kan tó rẹkọgnáìsì ẹ̀. jẹ́mọ̀ wọn ìwọ náà bá di rẹ́fúrẹ́nsì níjọ́ tí ìsáàsù kínní ọ̀rọ̀ àwọn àfáà bí wọ́n ṣe máa ń ṣàlàyé ẹ̀sìn àìfilà akáyè fún àwọn ọ̀dọ́ láti gbọ́ yé ọwọ́ àmì pọ́blẹ́mù ta ni torí pé sẹ́rí ìyẹn ló fà á tí bá débi solution bẹ̀ẹ́ bí sáré sọ́ọ̀sìn ṣé ọlọ́pọ̀lọpọ̀ wa náà a ní ìdíkà jẹ́ ọ̀ ayé ti kú òní kọ́ ọmọ kankan ṣé ẹ jẹ́ kí ni ṣe alimuslimun bàbá kọ́rọ̀ dọ́wọ́ aláfẹ́sọ nìyẹn alimuslimun ọláyẹ kọ̀rọ̀wùn mùsùlùmí ẹ̀ka nǹkan wàyídà kọ́rọ̀ ù láàyè fàámù tọ́ba tó kàwọn òtún ní gbọ́yé wàyídà fáyìmú láàyè àmàlù tọ́ba tó gbọ́yé wọn òtún ní fi ṣiṣẹ́. jama adidika máa ka nǹkan ọ̀pọ̀lọpọ̀ falilà làm èmi ọ̀pọ̀ra mi lé o wàláì mọ́ mara mi gbogbo bí tí mo ti ń sẹ̀mí àwọn ìròríkìròrí ègbèrí ń bẹ gbogbo bí èmi ti sẹ̀mí ìròríkìròrí ògbèrí mo lè kú ọ̀tàn kó gbérí o ìgbèmígbà mi fẹ́ sọ̀bù lọ́rin NSS ìwọ̀nba tí mo lágbára mo ṣe tó àwọn ìròrí yẹn apóòtàn ètò gbérígbérí ń bẹ̀ sùkú mi kò tiẹ̀ lé gbérí falilẹ̀ alham àfàlẹ́ ọlọ́mọdé àárí tísà ni ó gbé ní àbọ̀mọ kínní iṣẹ́ rẹ tán mọ́sálásí tí mo ti ń kírun mo ti ṣe wáàsí darí láàárọ̀ ìpín tó máa bọ̀ sátidé sunday ń ṣe wáàsí tó yé nìsín kí ló yẹ ká ṣe ní oṣù rájà mo ti wáàsí láàárọ̀ yìí ìròrí kí lòdì òlé gbérí ń bẹ̀ tọ́wọ́ fẹ́ sọ pé ọmọ kéwù ìwà ni kò lè mọ̀jà fa wàhálà jálẹ̀ mọ́wọ́n mọ̀lìkì ń bàdàn gègèdè ìmáàmù mọ̀ láìbírì àwọn Saudi ni àwà jókòó ọ̀yà àwọn tí àtọ̀n kóòtù náà ni ìkànnì orú tí àyẹn mo mú dání tásìkò bá gbàmì màá ka fàtàwà bàbá sọ́lù Fauzan tásìkò bá gbàmì insha Allah pé ọ̀yà jẹ́ àwọn kóòtù àwọn àfa àbóde sẹ́yìn rà níbi ká mọ̀ kankan ọ̀pọ̀lọpọ̀ táwọn ọ̀dọ́ ń sọ ìtẹ́ fi nọlifá ìwọ̀n bẹ́ẹ̀nù tí àtọ̀ gbé dání ṣùgbọ́n sáwà gangan kà ìyẹn la ṣe níbi kọjá sí wípé àwọn àfa àkọ ọ̀rọ̀ wọn kọ tíra èyí ò sí ìtumọ̀ sí pé èyí ò fi máa ìkárí ọ̀rọ̀ báyìí èyí ò sì túmọ̀ sí pé tààfà ìlọ́lọ́wọ́ fún òfin tìyẹ̀ sínú àlùjẹ náà á wo ẹ̀rí tí wọ́n lò á wà fi làákà ìkan làákà ìtumọ̀ gbàlérò kìí ṣe ọpọlọ lásán o á fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀sìn kan tí òfin ní dá wàhálà alẹ̀ tí òfin ní jẹ́fẹ́ ní ọ̀fà àìṣọ̀kan láàrin wa then ọ̀rọ̀ húbù rẹ̀ àṣà the quest for leadership ọ̀rọ̀ nínífẹ̀ olórí ọwọ́ àwọn tó fa àìṣọ̀kan láàrin wa jẹ́mọ́ sẹ́ẹ̀rí kálukú agbọ́dọ̀ ṣọ́ra ẹ wo sàábé tó wá bá nàbí àsálà ẹ wà dísàbí àbọ̀nù samura alábìrin sọ orí tó ọba bèrè fún pé olórí tó bá fún ọ ọlọ́run ọ̀dọ̀ọ̀dà sẹ́ẹ̀rí gbogbo wa aṣọ níbẹ̀rẹ̀ fáàlè wà kàmọ́ lólórí gbogbo ayé ò lè jó lórí àwọn kan fẹ́ sẹ́ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tán kílẹ̀ eh, mo pé eléyìí kíní kankankan mọ́tò fún kájọ rẹ̀ pé ìwọ gan nífẹ̀ẹ́ olórí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀dá gúrùpù lẹ́ lórí Facebook WhatsApp ìwọ làdmín tọ́ ọ bá rẹ́ nìkan tó fẹ́ máa bọ́ ájú lórí òrí burúkú rẹ̀ wàá rí ìmọ̀fù ẹ̀ bí ọ̀kan nínú àwọn ọ̀dọ́ tírú ẹ̀ náà gbèrú lẹ́kọ̀ọ́ tá a fi ń sọ̀rọ̀ yìí èmi àti ẹjọ́ àjọ àjọ àjọ fàwọn ọ̀rọ̀ kan ní WhatsApp wà lẹ́kọ̀ọ́ padà dá mi lóhùn mọ́ nígbà tó gbé pósítà rẹ̀ jáde òun fẹ́ ṣe wáàsí kan sátidé ìjọ kan tí wọ́n bóun gbé lórí láìfù àti kinní kan tó fi padà sọ́ọ̀pù ẹ̀ bẹ́ẹ̀ ni ṣe ní pósítà yẹn mo bá a fa ọ̀rọ̀ fúnra mi àwọn kan wà ní pílátífọ́ọ̀mù yẹn lẹ́tà wọ́n wá yọ̀pọ̀ nu pílátífọ́ọ̀mù kan náà ní WhatsApp tọ́jọ́ ta lùsùn náà and statement of declaration mo ní can you imagine ìwọ fẹ́ yọ odidi àwọn mùsùlùmí tán pọ̀ kó nínú alùsùn náà o tún ṣe pósítà nítorí ẹ̀ wọ́n wá yọ̀wọ́ kó nu WhatsApp group tí ò three hundred two hundred and fifty six ọwọ́ à ń ṣe statement of declaration you have problem kálukọ́ lọ́jà níyàn rẹ̀ wò ìwọ fẹ́ yọ àwọn èèyàn kó nu sún náà wọ́n wá yọ̀wọ́ fóònù WhatsApp group tí ò pé kí ni o three hundred ọwá make statement of declaration pẹ̀lú kí ni o pẹ̀lú screenshot bí wọ́n ṣe yọ kú o a ní ìdíkà fún ìyẹn wá ṣe jẹ́mọ́ tó bá rí bẹ́ẹ̀ ṣé ẹ̀rí kálukú wa ká mọ̀ nífẹ̀ẹ́ ìjọ lórí tó bá fi ọ̀sùn lórí falila alhamd tí wọn ò bá fi ọ̀sùn lórí jọ́mọ ẹ̀yìn kan lọ bọ́lọ̀ lẹ́yìn wà lùjẹ̀ náà tó bá jẹ́ jẹ́ pé èmi fẹ́ jọ lórí eléyìí fẹ́ ọlọ́run ní máa ń fi ìyẹn so lórí tó ọba bá wó lórí fúnra rẹ ò ní rí ṣe ìyẹn ara tó ń fa kan wa lónìí kálukú ọ̀fẹ́ rí sí pé àwọn kan lè darí òun mọ́ ilé ọ̀fàtàlómi ìgbà òṣè rẹ́dí àti wà lọ́ndà bóyá eh, ìmọ̀ràn kan àbí kan òun náà làmírù òun náà ni pro òun secretary òun ni dáwà òun náà ni tówó bá wá láti kan òun náà ni So ti yé àwọn èèyàn fẹ́ máa sanra kẹ́sìn ó ṣe kí ni kẹ́sìn ó máa rù a nídìí ká sọ ṣe àáfà ó bù jùlìyà nínífẹ̀ẹ́ ilé ayé wà tó ń kó bá wa ayé làwọn míì nídìí tí wọn ò ṣe lè sọ òdodo ẹrú kẹfẹrẹ ń bà wọn ẹrù ọ̀tá ń bà wọn ọ wà nínú àwọn ìṣòro tá à ń ní lónìí jẹmọ níjọ́ tọlọ ń bá ní kárí nínú àwa tá a jókòó yìí náà bóyá àdí president bóyá àdí governor bóyá director general ó di permanent secretary ó di registrar mélòó nínú wa lọ́rẹ́dì àti ṣe òdodo táwọn èèyàn mọ̀ pé ah ah ìtẹ́lẹ̀ ìgbéga ní òdodo ni tá a bá ti nífẹ̀ẹ́ ayé sáà láwọn mùsùlùmí ní ems of àfihàn sí ni gbogbo wàhálà sáà ní lórí ẹ̀wọ̀n kọ́ lè yàn ètò bá ẹ̀yin wàhálà kì í fi sí kinní kan wàhálà ìlẹ́fù kọ́ yẹ ká ti máa ní mọ́ ṣùgbọ́n àwọn tá a ní lókè mélòó lọ́dà fẹ́rẹ́ sọ olóyèdè sincerely wọ́n ti fi ayé wọ́n fẹ́ accumulate ìgbè yẹn rọrẹ́ mi ti owó tó tó máa láàrin ọdún kan fún jambu jẹmọ́ ẹ̀kọ́ sẹ́lẹ̀ ni tọ́ba ara kó four billion jẹ́ńbẹ́ ìdajì pé fifty fifty jẹmọ́ ẹ̀mọ́ ti jẹ́ four billion òdo mẹ́sàn-án ni billion o million òdo mẹ́fà o kèésì òdo mẹ́fà mọ̀ ń sọ o òdo mẹ́sàn-án ọlọ́run má bínú sí yẹn téèyàn èkú èyàn ò lè fọ́fà mọ́ àti tọ́lọ́n bá kẹ̀lí pé ti kéjù ọ̀bà kówó yẹn jẹ sá tọ́lọ́n bá ní kéjù òṣè kí ni o kéjù òkò jẹ kéjù ọ̀bà kó jẹ nìkan ló lè fa kí ṣùgbọ́n kéjù ọ̀bà kó jẹ sí báńkì òsì gbóná èyí ò lè sọ́fà mà sí èyí. jẹ́mọ́ nísinsìnyí ayé fún tó ń kó bá wa mùsùlùmí ayé tóbi lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ bí ìṣọ̀kan wa lọ. àfà àtẹ̀kìlídùn àmọ́ ọ̀rọ̀ dogmatism and blind followership ọ̀rọ̀ ká máa tẹ̀lé yẹn gọ̀ọ́gọ̀ gọ̀ọ́gọ̀ gọ̀ọ́gọ̀ ẹlòmíì ní èlé ronú kò bí ìwà ká máa ṣọ̀kan ẹ jẹ́ kí n fún yín lápẹẹrẹ ẹnìkan ní medical issue <clears throat> owó tó wá bí millions of naira ni wọ́n generate owó fún un lórí íńtánẹ́ẹ̀tì ìgbà míì á rí nǹkan mi á ṣe bí ẹ̀ ń pààrí ẹnìkan wá make comment ẹ ṣe lọ bá wọn kan tí wọ́n ní foundation báyìí tí wọ́n máa ń ràn yín lọ́wọ́ à ah, ìwọ tó ní òsì jẹ́ mọ́ ìwọ tó ní òye tó ní pé aráàmù ni káwọn èèyàn kóra wọn jọ ok owó tí àwọn yẹn àwọn yẹn tó kóra wọn jọ ok foundation làwọn ok àwọn ń gba kí ló kọ ẹ̀ ni mo wá rẹ́rìn ní next problem mo wá rẹ́rìn wàláì ẹ wò ní fáàkì ní fáàkì kò sí tó burú individual ó lè gbowó ẹ̀ kalẹ̀ èèyàn méjì wọ́n lè gbowó kalẹ̀ àwọn àjọ wọ́n lè gbowó kalẹ̀ ṣùgbọ́n lónìí àwọn èèyàn kẹ́ǹtẹ́ lé pé ọ̀rọ̀ tí usas globe sọ iná ní ìmọ̀ tẹ̀lé tí máa yẹ ọ̀rọ̀ tá a fa nokia tó bá sọ òun lọ wá tó tẹ̀sùn wọn ìmọ̀ọ́mù tecno ọ̀rọ̀ wọn lèmi fẹ́ máa gbọ́ ṣé ẹ rí kájọ́ pé èèyàn ọmọ tẹ̀lé yẹn gọ́ọ̀gọ́ọ̀gọ́ lónìí ó kára tó affect wa àwọn èèyàn already at even ẹ jẹ́ sọ problem mi kò ṣẹlẹ̀ tẹ́ ẹ bá pe ìpè kan tọ́jọ mọ́ àlámọ̀ rí mùsùlùmí lónìí àwọn ọ̀dọ́ kan bẹ̀ wọ́n ò retí kí usasu wọn post lórí Facebook pé kí ní ìdá àwọn kan tó lè lọ mùsùlùmí kan wọ́n fẹ́ pani secretariat lónìí o a sì ní káwá lọ rescue rẹ o yóò dúró de kí usasu wọn ní pé ṣe eré ìfẹ́ fẹ́ ṣe òun kìí ṣe protest ẹ lè lọ táàfà àwọn ọba fi lè sọ̀rọ̀ pé ìfẹ́ fẹ́ ṣe òun dà sí ṣe é lè kò lè lọ kóun náà rò pé à ṣé kí ní ìfẹ́lúwọ̀n bá àgọ́ yẹ́ẹ̀sìn àti ní tá a ti náà rà àwọn onímọ̀ rárá yóò mọ̀ tẹ̀lé yẹn tẹ̀lé afọ́jú ni àwa gbọ́dọ̀ ṣọ́ra bákan náà ète àwọn ọ̀dà masa idun àdá conspiracies of enemies of Islam ṣé ẹ ráwọn ète ọ̀tá náà wá pọ̀ kódà n sáré fi kún láàrin àwọn ọ̀tá gan fẹ́ dàrin wa rú wọ́n ti ní àwọn issues tí wọ́n fi ń dàrin wa rú wọ́n sì sponsor àwọn kan wọ́n sponsor wa against ara wa láwọn ọ̀dọ́ kan ò ṣe làákàyè wọ́n ti mọ̀ wípé sẹ́ẹ̀rì kò rọrùn kéèyàn kọ́ńkọ́ Islam tẹ́ ẹ bá fẹ́ wo ìsìláàmù ẹ wò tún àwọn ọmọ tó ń ṣe ìsìláàmù náà ni àwa ara wa náà ń dẹ́ síra wa ọmọ náà làrán sí náà ṣé wá lèmi àti yín ká mọ ètí ọ̀tá ká sì máa ṣọ́ra fún un àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó <clears throat> yá ọ̀dà mo sọ wípé previous efforts made on Muslim unity in Nigeria àwọn ìgbìyànjú wo ló ti wáyé rí lórí kí mùsùlùmí ọ̀sọ̀ ìgbìyànjú ti pọ̀ ìyẹn náà fà táwọn èèyàn àwọn wàhálà ti ṣẹlẹ̀ sí wa rí táwọn èèyàn rò pé wàhálà yìí ó jẹ wá tá a bá pera wa yẹlẹyẹlẹ ọ̀dà ẹ̀jẹ̀ ní àwọn bodies tí ó unite wa Nigeria Supreme Council for Islamic Affairs ara bọ́dì ni tọ́fẹ́ ṣe kí ni o tọ́fẹ́ unite wa mo rántí níbi àsìkò díẹ̀ sẹ́yìn kọ́lọ̀ bá ṣàwọn prof wa tí wọ́n wà ní ẹ̀gbọ́n mi lẹ́sàn-án rí a wà ní Àbújá níbi prógámù tí Sultan Sokoto sponsor àjọ gbéra lẹ́kọ̀ọ́ bíi ni nígbà táwọn àbọ̀ Ìbàdàn làwọn láǹdì sí bàálù ló gbára ló gbé àbọ̀ Sultan ló sponsor rẹ̀ níta fẹ́ padà lọ ṣe àlè lọ ṣe mọ́ fáwọn àdí kan tọ́wọ́n sọ pọ̀ lọ́pọ̀ àwọn kọ̀ọ̀kan jẹ́mọ̀ wà láì ti máṣínì láti prógámù yẹn dòní inú mi máa ń dùn ọ yẹ kí irú rẹ̀ ọ máa lọ wọ́n pe mùsùlùmí káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ni kán lè wà represented lórí ètò ìṣọ̀kan mùsùlùmí náà ni jẹ́mọ́ tẹ́ ẹ bá fẹ́ lómi yóò ẹ̀jẹ̀ fẹ́ òṣàṣù wa náà òṣàṣù wa àlòkìwíyà tọ́ba tó ní lọ ní òtò lọ. àwọn bọ́dì kan nìyẹn nàkọ́míò bọ́dì kan ni tó ká organisation akíni sínú youth organizations kìí ṣe organisation kan ní jẹ́ nàkọ́míò so many organizations fashion kan federation of alusun organization in Nigeria ìtòbí fashion nínú ìwádìí tí mo ṣe program kan náà ṣe lákùrẹ́ londo state tí wọ́n pe different organizations kan wá present papers kódà nínú ìwádìí tí mo ṣe tẹ̀blíìgì present paper lọ́jọ́ yẹn and that was even the paper tí tẹ̀blíìgì ò present in public ẹ bá mọ dáwà tẹ̀blíìgì sábà present paper in public ẹ báwọn èèyàn sọ̀rọ̀ àṣeyọrí ọlá àtọ́là wọ́n ṣe dáwà tí wọ́n lọ ìwọ lọ́mọ wàhálà máa present paper kí ìgbà tí wọ́n present paper dáwà àti ilé tó ń bò inú gbọ́ kan ládùúgbò àwọn ọ̀fẹ́ ti di mùsùlùmí lẹ́yìn dáhùnà yẹn tán ṣe lábùrẹ́ lórí pé ọ̀dà ẹ̀ wájú ọ̀dà tẹ́ ẹ̀ bá rò pé ẹ̀ lè bá wọlé ọ̀dà ẹ̀yìn tẹ́ ẹ̀ sọ pé àrùsí náà ní èyí náà wá tó ní bọ́dì kan tí ọ̀kọ̀ọ̀kọ̀ yín pọ̀ ìyẹn lọ́ fafá sàn rìsáàtì méjèèbẹ̀ ẹ̀yìn ìgbà yẹn wà láwọn ìgbìyànjú kan ṣẹlẹ̀ fásitì ṣe lẹ́tọ̀ káàkiri almost everywhere in Nigeria ẹlòmíì ò tún ní bá wọn ṣe even gba fásitì tó wọn mo pe ẹ sọjọ sakitiri fásitì gangan tá a jọ wà nìbàdàn tí mo bá wọn sàwọn ọ̀rọ̀ kan ibùdó náà research kan mo ti ṣe sẹ́yìn pé nígbà tí fásitì tó operate àwọn tó mo débi pé kọ́mọ̀ organizations nìkan individuals tó bá jẹ́ àfáàsù náà bóyá òní mọ́sálásí bóyá onílé kéwú bóyá òtí ẹ̀ ní mọ́sálásí onílé kéwú ọkẹ̀ dáwà náà ni ara fásitì náà sọ ni ọ́ nígbà tó cut out pé ni fásitì náà ẹ̀yin yìí ẹ̀kẹ́ fi súnà bójú jama àwọn kan tó ya lọ tí wọ́n tó wá lọ sí tí fásitì program kan wọ́n ṣe kanta rẹ̀ láwọn ìjókòó wọn jama ṣàìtọ́n ọlọ́run mọ̀jọ̀ mọ́ ọpọlọ wa ṣeré èyí ò tí ì mọ lóhun nìkan kò tó wá tí ì mọ àwọn organizations míì náà ìfọ́jẹ́ta àwọn obìnrin bẹ́ẹ̀ form one ọ̀n bẹ́ẹ̀ muslim sister organizations ìyẹn function dáadáa ní kíni o ní north program ta lọ sí lábùjá yẹn àwọn náà representative tó wá tọ́jà pé àwọn obìnrin nìkan different organizations àwọn obìnrin ìlọ́wọ́ àgbẹ̀ yẹn kátó wá mọ mso kátó wá mọ sọ àwọn míì àwọn mkanu bẹ́ẹ̀ tó bá jẹ́ muslim corpus yóò unite fún mss bẹ́ẹ̀ tó bá jẹ́ muslim students tó ti gbogbo effort yìí àwọn kan frustrate ẹ ẹgbẹ́ náà ni gbogbo yín ẹ ní ọ̀dà ẹ wá irú àwọn tá a wá ń sọ yìí wá ń sọ pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ jàmá àti ìgan lẹ́ ń fa disunity àwọn abẹ́rẹ́ tó bó unity ó sì wáyé ẹni ká tẹ̀ mọ́ sàlàyé àlìkìtàbù wàásù. alikitabu wa sunna ini o nikiwa hefi oko onikini o ọjọ jimọ alikitabu wa sunna ini o nika ọmọ waka ma lo jaabu ni sukuu alikitabu wa sunna ini o sọ wípé àwọn ọmọ kama kiri ni sukuu alikitabu wa sunna ini o sọ pé ọfẹ ṣe international passport kò ní di kómìnà ẹsẹ̀ jaabu kẹ́ ẹ ya etí afa. inna lọ́à láyùgọ́ yírù máa bì kọ́mi hátà yùgọ́ yírù máa bì àǹfọ̀sì wàláì alìkìtàbù wà súnà là ń preach ìta àṣìlú sọ yé wa a kórìíra tíra ọlọ́run a kórìíra súnà wọ́n kórìíra súnà kò yé ọ ní ṣùgbọ́n o gbọ́dọ̀ farabalẹ̀ gbọ́ Kùránì àti súnà yé kó lè jẹ́ páwọn tó o fẹ́ pèsè sí yẹn gan wọ́n gbọ́ yé lẹ́bù tá a fi gbọ́ Kùránì àti súnà yé kò lè rí bákan náà ìfún orú àwọn tó rò pé wọn ọgbọ kúrò ní àtúnṣe rẹ ṣe mùsùlùmí ni wọn ṣùgbọ́n kò ti kàfàrà wọn kọ́ nìsín ọlọ́run kàfàrà wọn ó pè wọn pé ń bídíà ni wọn tó ti wá rí sí pé ò lè bá wọn ṣe rárá sójọ́ tó ọba wá rí pé ọlọ́run níjà ní sọ̀rọ̀ onídìí wọn ó lè gbowó wọn sóye ẹ̀sìn wọn ní kéde ọkàn wọn ná so owó wọn kí wọ́n lò láyé jama àníbi ká bọ̀ra wa yé ká dẹ̀ farabalẹ̀ bọ́ tọ́lọ́run yé gbogbo àwọn ẹ́fọ́ọ̀sì yìí alhamdulillah ó sèso ore níwọ̀nba ṣùgbọ́n kò ṣe débi tá a ṣe kí ni o ṣe débi tá a fẹ́ ìyẹn yìí ò ní jẹ́ adákẹ́ lórí pé àní mùsùlùmí nàìjíríà àríkì ká ṣe kí ni o ká ṣọ̀kan lórí unity of kí ni o purpose jọmọ́ tó bá wá rí bẹ́ẹ̀ next kí ni nínú pépà yìí pé an appraisal of efforts and actions of Islamic organizations in Nigeria lórí ọ̀rọ̀ ká ṣọ̀kan yìí àwọn oríṣiríṣi àjọ mùsùlùmí wọ́n ti ṣègbìyànjú tọ́pọ̀ a nídìí ká kí wọn kú sẹ́ẹ́ sẹ́rí kó tá à ń sọ yìí ilà àwọn kan ti rubbish one oh one percent not hundred percent o one oh one sẹ́rí gbà míì ìkórìíra máa fọ́ọ̀yàn lórí kò ní jẹ́ kó o lè róore lára kíni o lára ọ̀tá rẹ even kọjá pé wọ́n gangan you are product of that ọ̀tá rẹ kọjá pọ̀tá rẹ gan ó ti sí ọ lóore rí alihuru máa ń rọ́ à without a a father will ò láfùbọ̀ àwọn àfáà rẹ̀ ọmọlúwàbí lẹ́ni tó jẹ́ pé ó máa ń ṣàkíyèsí ẹni tó já sí pé ìfẹ́ ti wà láàrin wọn rí kódà kó jẹ́ for a minute ṣùgbọ́n tí èdè ọmọlúwàbí tó bá ti rábúra rẹ gbogbo oore tó ṣe yọ gbàgbé jama èyí èsè pé nǹkan sọ ni pé jama mùsùlùmí ti ń bẹ nàìjíríà o wọ́n ti wá pass hundred percent if ẹ̀ tó gba ten nínú wọn yóò gba ládàá ten yẹn ẹni tó gba twenty nù wọn yóò gbà ládàá twenty ẹni tó gba eighty èmi kì í san wọn lẹ́sàn-án mo wá kọ́ bì mo kọ oríṣiríṣi ètò mẹ́ẹ̀ẹ́dógún nínú àwọn táwọn ìjẹ́mọ̀ mùsùlùmí ti ṣe lórílẹ̀‐èdè yìí tó sì jẹ́ kó jẹ́ káwọn mùsùlùmí ọmọ gbèsè ní ayé rọrùn ó jẹ́ kẹ́sìn ọmọ yí àwọn èèyàn ó jẹ́ kíjọba ọmọ pàǹbẹ ìní lè ṣàlàyé ẹ̀kọ́ torí contemporary ideologies gẹ̀mí tí ìdèbẹ́ o jọba tó bá rí bẹ́ẹ̀ àwọn synopsis kan fún mi òun ni mò ń fọ́lò mi sì ní fẹ́ kí n má takú àwọn synopsis yẹn alákọ̀ọ́kọ́ pọ̀ láwọn ìjọ̀mọ́ yìí wọ́n láwọn kí ni o weekly enlightenment lectures wọ́n láwọn wáàsí ọlọ́sọ̀ọ̀sẹ̀ gbogbo àti bọ́ọ̀kì mi lé mi wáàsí olóṣooṣù ọ̀nbẹ̀ńbẹ̀ ìpàgọ́ fáwọn èèyàn tí wọ́n ti ń ṣàlàyé ẹ̀sìn ọlọ́run èyí ò tí ẹ̀ rí every december ẹ̀ rí orí facebook whatsapp kọ̀sọ̀dún náà àwọn ọ̀dọ́ ọ̀fà bídíà ni aramu ni sehu kini kan alifanu wiya ọsọ báyìí ọsọ àsùn kini kan àtẹlifíṣàn wiyu ọsọ báyìí so ẹjọ́ di december èyí ọ̀dà mi lójú wá one percent every december àwọn ọ̀dọ́ fà lórí internet ṣé káńpì dá ọ̀dà àfa àbá ibù tẹ kẹ́ ẹ tó fún wọn lẹ́rìí sọ ọ̀kan fàtàwá tí sheik sọ́lù tèmi nù sọ tó ọ̀kan sheik Albani yóò lọ mú ti àfa àkọwá pé kíní kẹ̀kẹ́ lọ́yọ̀ gbogbo àwọn iṣu báwọn ayé ìjọ mo ti fà sẹ́yìn kó o lè rí bá wọn parí ẹ̀mọ́ láyé àsìkò mi pàtàkì jù bá ń lọ. ara táwọn jọmọ́ mùsùlùmí wọ́n dálé kéwúlẹ̀ táwọn èèyàn fi ń kéwú àmọ́ wọ́n fẹ́ pélé kí olóṣù mẹ́rin olóṣù mẹ́fà tí wọ́n sòrò nímọ̀ fọmọ fọ́ọ̀tì ọmọ sísì wọ́n dábàá àfi ìsúlẹ̀ táwọn èèyàn ṣe kí ni o tí wọ́n á kúrà ní ilé ẹ̀kọ́ ìjọba táwọn ọmọ ọba ti ní gbogbo wàhálà táwọn fà skul tèmi ní mufiliu high school nìbàdàn alọ́mọbìnrin márùn tí wọ́n lò nìkan àwọn inspector wa is a government approved school kì í ṣe illegal school ṣé tí mo sọ wọ́n wá wọ́n rà àwọn ọmọ tán lónìí kọ́ mo dẹ̀ defend ẹ̀ mo ní sọ ẹ̀fẹ́ kan jẹ́ boko haram dùkẹ́ kọ́ kán máa kàwé kán sì dojú lọ. mo ní ẹwà ọmọ ilé ìtẹ̀wé kódà nínú wọn ó lọ sí competition láìpẹ́ ní lisi university with nicol wàhálà àti wọ́tàlá bẹ́ẹ̀ni bí láti jọ gbogbo wàhálà tẹ́ ẹ̀ máa fà á kírun wọn ò kírun aago kan ní jíran ó ti kọ́ kò mẹ́ inú bí àwọn kèfèrí bá a ṣe ń dá sùkúù lẹ̀ ẹ̀ mọ̀ fẹ́ẹ́ ti ń kó bá bísíǹsì wọn ni gbogbo ọmọ tó yẹ kó di kiri yó ẹ wá ń dá sùkúù lẹ̀ ẹ dá o ẹ wá ń dá sùkúù lẹ̀ ẹ jáwọn kiri yó ọ̀rọ̀ ọmọ ọmọ inú bí wọn. Thank you.